إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال سبحانه وتعالى أيضا بسم الله الرحمن الرحيم يا أيها المذمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا عباد الله adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ọpẹ́ àti àsọ̀látù a kí àwọn tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ ètò yìí tí ò sú wọn gbà kan rí nǹkan mi ò dí wọn lọ́wọ́ lára rẹ̀ àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà táwọn náà bẹ̀rẹ̀ ṣe ọlọ́run ṣùgbọ́n kò pẹ́ sígbà náà wọ́n tún fi ń lẹ̀ wọ́n jáwọ́ ń bẹ̀ bóyá látara ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ ni bóyá látara ọ̀rọ̀ ṣe kan tí wọ́n rí ni wọ́n lè pe ìmáàmù kan ṣe kinní kan àfa àwọn ṣe kinní kan lóríṣiríṣi ọ̀rọ̀ tá ń gbọ́ lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tọ́lọ́run bùn lówó tọ́lọ́run sì dá wọn lọ́lá láyé yìí ẹ̀rí ẹ̀yin wá ṣe ti yín bẹ̀ abáyín dúpẹ́ abáyín yọ̀ wájú ọlọ́run láti gbà tí ẹ ti bẹ̀rẹ̀ wá ẹ ń náwó sọ́tún ẹ ń ná sósì ẹ ń ná láàárọ̀ ẹ ń ná lọ́sàn ẹ ń ná lálẹ́ síbáwo ni ẹ̀sìn ọlọ́run ó sì gbàgbálẹ̀ báwo làwọn èèyàn ó sì gbàgbọ́ ẹ̀sìn yé dáadáa lẹ́fí sí gbogbo akitiyan àti wàhálà yìí ọlọ́run kó dákun ọlọ́run má ṣàbá wa san yín lẹ́san olóore ọlọ́run bá dúró tì yín owó yín ní tán wọn yóò ní bàjẹ́ ọlá pé ẹ̀ ń na fọ́lọ́hun ọlá ẹ̀ ń na fúnṣẹ́ ọlọ́hun ọlá ẹ̀ ń na ara alé ń gbádùn yín ara àtà ń gbádùn yín owó ní bàjẹ́ ni ọlọ́run mọ̀ yín o ó sì mọ iye yín ó gbìyànjú yóò máa kí tiẹ́ lórí ẹ̀ ọlọ́run lọ́ba dáadáa tí máa ń sẹ̀dá lẹ́sàn ọlọ́run sẹ́yìn lẹ́sàn lórí ẹ̀ ayé yóò ní dàrú ọlọ́run ò ní ṣe sàárè yín nílé jù kò ní ṣe ilé àkeke fún yín bẹ́ẹ̀ sì ni kò ní ṣe ilé iná fún yín lágbára ọlọ́run àlùjánnà onídẹ̀ra lẹ́yìn mígú àti àláfíà ara ọlọ́run ó fi bá wa fi san yín lẹ́san dáadáa bákan náà gbogbo ìròyìn lórí ẹ̀ náà ni kí bàbá àti ìyá àti gbogbo òkú ìdílé yányá tí wọ́n jẹ́ mùsùlùmí kọ́lọ́n kó tara yìí náà ọlọ́dà kùmásà bá wa ṣe kẹ́ wọn àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ ọlọ́dà kùmásà bá wa foríjì wọn ọlọ́mùbá kẹ́ ń bá wa gẹ̀ wọn. bákan náà a padà tọrọ fún àwọn dòkítọ́rù wa Abdulrahim Shitu Thani àwọn náà ni wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lára iṣẹ́ yìí gbìyànjú yín pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní pàdánù ládàá rẹ̀ ọlọ́run ó ṣàlékún dáadáa yín ọlọ́run yà ọmọ tí yín náà wọ́n sì ní àlùbáríkà ẹ kú tọ́jú nǹkan ńgbà wọn fi yín sẹ́nu ẹ̀ ẹ sì tún tọ́jú ẹ̀ ẹ sì bójú tó ọlọ́run bójú tẹ́yìn náà ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́ o wàlálà ilaha illallah bákan náà atọ́rọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ nílé yìí tí wọ́n ń ṣiṣẹ́ ń bí yìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ inú ilé yìí ọlọ́run kó dákun ọlọ́run bá ara yín lọ́wọ́ o

ọlọ́run yóò wá dúró tẹnu kọ̀ọ̀kan wa ọlọ́run la ilaha illallah jíjẹ mímu ọlọ́run máa ṣe ìrànlọ́fẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa iná lò ọlọ́run ò ní fi hàn wá o àárí kẹlò àárí àzíkìlò á sì rí ọ̀pọ̀lọpọ̀ ọlá àárí lò láyé ń bí àti kìyàmà ọlọ́run yóò ṣe wá ní ọmọ àlìjánà ọlọ́run ò ní ṣe wá lọ́mọ aná látúbi ọlọ́run ọlá agbára ọlọ́run la àwọn tá ń bẹ tí a fẹ́ràn àyè yìí láti máa gbọ́ àyè yìí ní gbogbo ìgbà ọlọ́run náà ni ọba dáadáa tí máa ń san ẹ̀dá lẹ́san olóore ọlọ́run ó san yín lẹ́san dáadáa ọlọ́run ò ní fi yín lẹ́ngbà kan rí a kí ọmọdé bẹ́ẹ̀ náà kí àgbà a kí ọkùnrin bẹ́ẹ̀ náà tún ní atúkí obìnrin nítorí pé ẹ̀yin sakitiyan lórí pé arúgbó ṣe ní sáà vingt quatre vingt quatre lẹ́fí ń ṣe àyè kalẹ̀ lẹ́fí ń ṣitẹ́ fi ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run lọ́ba dáadáa tí mo ń sẹ̀dá lẹ́sàn olóore ọlọ́run sẹ̀yìn lẹ́sàn olóore ọlọ́run ní fi ń lẹ̀ kò ní padà lẹ́yìn yín alala ilaha illallah alala hawla wala quwwata illa billahi al-aliyyil azim èyí tí a mú wá fúnra wa lọ́jọ́ tòní yóò máa lọ lórí ohun tí a mọ̀ sí qiyamul layl qiyamul layl fadluhu wa adabuhu wa asbabu alladhi yusa'iduna ala al-qiyam bil-layl ẹ̀rí a gbé àwọn ọ̀rọ̀ yìí wá lẹ́sọ̀ẹ́sọ al-asbab allati tu'inuna al-an ala qiyam gbẹ́nà ni a sọ lórí ẹ̀ kọ́lọ́n jẹ́ kí a rí àlàyé díẹ̀ sí lára rẹ̀ kí ọlọ́run kó dákun ọlọ́run mọ́sàájì ó bọ́ síbi irúfẹ́ kọ̀ọ̀kan wa kó tara ìta fẹ́ wí yìí gbogbo àtà àti máa ṣe qiyam al-layl kọ́lọ́n já lè máa ṣe o gbogbo àtà àti ń ṣe náà kọ́lọ́n já tún tẹra máa tátùmọ̀ nítẹ̀síwájú ń bẹ̀ látara ọ̀pọ̀lọpọ̀ ládàá àti oore tó kó dání lọ́pọ̀lọpọ̀ tí ò ló ń kà táwa kan fẹ́ fẹ́ ba díẹ̀ ń bẹ nínú àwọn àǹfààní àti ọlá tí ń bẹ fún ẹ̀rí ń tá a pè ní kìyàmù lẹ́yìn a rí i pé ẹjá kọ́ wọnú ọ̀rọ̀ ọlọ́run lọ́nà bí tọ́lọ́run ti bá nàbí Muhammad sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam wa mina al-layl fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmuda ẹ̀rí ọlọ́run ló sọ fún ànábì wa Muhammad sallallahu wa sallam ó ní bá di òru tó o bá yan náfìlà tó o bá kírun tọ̀sán tán bó bá di òru gbìyànjú o tún ìdè lóru kó yan náfìlà kó tún múrun wá irun èlé là ń pè náfìlà tún ṣe àlékún lórí èyí tó ti ṣe lọ́sàn mú irun tòru mu wá tó bá wá kírun tòru yìí èyí ni ó lè jẹ́ òdìdé nídìde ti ayọ̀ àti ìdìde ti ìdùnnú irun náà ni ó máa gbé ọ sáyé ayọ̀ àti ayé ìdùnnú láyé ń bí àti nínú sàárè àti nínú gbogbo ọjọ́ ọlọ́run tá a pè ní alkiyama irun lè gbéyàn sí ayé tó ga ayé tó dá ń bẹ́ẹ̀ kọlọ́n kó dákun ọlọ́mọṣẹ́ àgbẹ̀ni kọ̀ọ̀kan wá dé àyè tó ga láyè tó da ní ayé àti ní ọ̀làkìyàmà ẹtún gbọ́ngbà tí ọlọ́run tó sọ fún anábìyà Muhammad sọ̀rọ̀sọ́lá ó ní yá ayyuhal muddammil qumil layla illa qalila ó ní ìrẹ́ anábì máa dìde lóru ayyuhal muddammil ìrẹ́ anábì ìdè lóru qumil layla ìdè lóru kó ṣe kíni kó mú ìdajì òru kó fi máa sùn kó wá mú ìdajì kó fi dìde awin qus minhu àbí kò tiẹ̀ tún dikù díẹ̀ ẹ̀rí àwòsídà àléhì àbí kò lékún kò mú kò lékún kò kọjá àdájì àbí kò má pé dájì àbí kò lékún kò tún kọjá àdájì elmuhim èyí òwò jẹ́ ń bẹ̀ sáṣe kíni ságbìyànjú kò dìdí lóru kò ṣe kíni kò múnáfílà wá wàrọ́tìl kùránà tẹ̀rtìlà kò ṣe kíni nígbà tó múnáfílà wá kò tún wá ṣe kó wá mú kó wá máa ṣe tìláwà kó máa ka alukurani kó tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ irun tí a mọ̀ sí dáadáa míì ẹ̀rí ní bí àzíkiri ni o bí àdúrà ni o lóríṣiríṣi àwọn nǹkan míì tá a tún mọ̀ gbàjú kó máa mu wá nínú nígbà tí òru bá ru ẹ̀rí alákòóhun tá a pè ní alkiyamu lugha أو قيام الليل لغة القيام لغة مصدر قوامة قام شخص أو قام الشخص òun náà ni pé kí èèyàn dìde lóru kó dìde dúró báyìí wákọ̀fà ọ̀nà ro wà náà àdọ̀ ó múra ro ó dúró dáadáa ẹ̀rí wà áksùhù kọ́ àdà ẹ̀rí àtòdìjẹ ohun tí a mọ̀ sí ìdúró yìí àtòdìjẹ ti ìdúró òun náà ni kájòkó ẹ̀rí gẹ́ nínú èdè lọ́dọ̀ àwọn elédè ìtàn ìdìde dúró lóru yìí nínú lóra nínú èdè òun náà ni pé ká dìde ká kò ní náà ká ìdìdúró kìyàmù leil ẹ̀wárí ìdìde lóru ìsìláhàn nínú èdè bí tá a fẹ́ lò sí gan tá a fi mú wábẹ̀ òun náà ni asọ̀lẹ́tù tẹ̀tọ̀ wọ̀n wọ̀ díkìrù leilan oríkàṣe kí ni ká máa kírun fọlọ́hun nírun tí kìí ṣe wọn ọ̀rọ̀ ọyàn tàtọ̀ wọ̀nyí a fi ń wá ojú rẹ lọ́dọ̀ ọlọ́run ni irú pé àwa náà ń gbo nǹkan a nídi nǹkan tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún wa ní nǹkan náà látara eléyìí ni la fi ń ṣe tàtọ̀ wọ̀n a rí pé ohun tó dáa ni ó yẹ ká lè máa ṣe ẹ̀rí ó yẹ ká lè máa ṣe a rí pé ó kó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀ dání wa dhikru laylan ká lè ráǹfààní àti máa ṣèrántí ọlọ́run lóru bákan náà ká máa ṣe àdíkìrí àfọ̀mọ́tọ́ ọlọ́run lóru ní gbogbo ìgbà wa salatu qiyamul layl ẹ̀ wá rí ìrun òru tá a sọ yìí hiya ma yusalla mina nawafil ba'da salati al-isha qabla an-nawm ó bẹ̀rẹ̀ láti irun tá à ń kí lẹ́yìn ìgbà tá a bá ti kírun ìṣá ìtànbù ṣe tá a kírun ìṣáì tán láṣálẹ́ yóò bẹ̀rẹ̀ láti bí ìṣáì fi máa lọ sókè báyìí gbogbo ohun tó àmì èèyàn yàn ní òun là ń pè ní kìyàmù lẹ́yìn ẹ̀rí wàkìlá wà kọ́dọ̀ lẹ́yìn kólà òun ni kẹ́hìn fi gbogbo òru kírun yányán ni wọ́n ń pè ní kìyàmù lẹ́yìn ẹlòmíì lè fi gbogbo òru tó bá wù. àwọn sàátàn minhu bí sọlát àbí ká mú àsìkò kan bẹ̀ ká fi kírun lóru àwọn àbí àfi sàdúà àwòkọ́ ìrìzálìkà àbí a fi ṣe nǹkan mí yàtọ̀ sí irú kíkíní bí àzíkìrí àbí bí ìṣe dáadáa míì bóyá òun ka tírà ni bóyá òun ka tírà òun kẹ́kọ̀ọ́ sí lóru náà ni àbó ń ṣe tìláwà lóru náà ni àbó ń ṣàdíkì lóru náà ni gbogbo ohun tó bá jẹ́ mọ́hun tá a mọ̀ ní ìbáàdà yányán òun náà là ń pè ní ó wà lábẹ́ kìyàmù léyìl fala yushtaratu an yakuna kìyàmù tiwala léyìl kì í sọ̀rọ̀ yàn kì í ṣe dandan pé ká fi gbogbo òru gbogbo òru fi kírun yányán kì í ṣe dandan o àwọn akthar àbí ká tún ju òru lọ àbí ìdajì òru àbí èyí tó pọ̀ ní òru la kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ìdánì kásá pé a rí àsìkò kan mú a lè lo gbogbo òru náà fún kìyàmù lẹ́yìn a lè lo dá jimá fún kìyàmù lẹ́yìn a lè lo dá mẹ́ta fún kìyàmù lẹ́yìn a lè lo díẹ̀ ń bẹ̀ ó lè jẹ́ ogún ìṣẹ́jú ó lè jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú ó lè jẹ́ wákàtí kan kátàrí pé a fi ṣe kìyàmù lẹ́yìn ẹ̀rí ló fi dáa jùlọ bàlẹ̀ yẹsùn àǹkà lisa atin hausa atayin wọ́n ní èyí tó dájú pé kálu wákàtí kan àbí wákàtí méjì aw hata li juz'i qalil minhu àbí ó lè jẹ́ ìdá kan wákàtí kan wayura ibn wayara ibn abbas radiyallahu anhuma annahu yahsul bi salati al-isha jama'atan iman kinu irun isha iman kini jama eri ibn abbas man kinu jama iman kinu irun isha iman kini jama wal azmu ala salati subhi yóò ti kinu yóò tu kinu àsùbá pàápàá yóò tu kinu ní jama لقول رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ó ní ẹni bá kí ìrun ìṣá yìí ní jàmá ó dà pé ó fi odidi ìdá kan ìdá kan nù ìdá méjì òru ló fi yan náfìlà yanyan ló fi kírun tilẹ̀ fi ṣú ilẹ̀ fi má wa man salla subha ẹni bá kírun àṣùbà ní jàmá fi jàmá faka annama salla al-layla kullah ó dà gẹ́gẹ́ bẹ́ni tó fi gbogbo òru kírun pátápátá látòkè délẹ̀ ni ìrun òru ni tá a pè ní kìyàmù lẹ́yìn ó ṣe pàtàkì ó ṣe kókó ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nú púpọ̀ jù ẹ̀rí náà fi ní ìrun ọ̀rọ̀ yàn lẹ́yìn ìrun ọ̀rọ̀ yàn láyé ìrun tó tún ní àǹfààní jù lẹ́yìn ìrun ọ̀rọ̀ yàn òun náà ni kìyàmù lẹ́yìn òun náà ni ìrun àjìòru tá a máa ń kí ìrun tó tún ní àǹfààní pọ̀ ju gbogbo ìtókù lọ lẹ́yìn ìrun ọ̀rọ̀ yàn ọlá tí ń bẹ fún òun náà ni pé àwọn àwọn ẹni ọlọ́run àwọn àfà wọ́n ka àwọn ọlá tí ń bẹ fún irun tá a mọ̀ sí irun òru tá a máa ń kí irun àjì òru tá a máa ń kí ni ẹ̀rí a tún pè ní tahajud à ń pè ní tahajud irun òru náà bákan ni èèyàn dìde tí à ń kírun fọlọ́hún ni lóru bákan náà ẹ̀rí olùkọ́ tí àwọn àwọn èèyàn ń pè lóríṣiríṣi ẹ̀rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé irú ọlá tí ọlá tí ń bẹ fún àǹfààní tó wà fún irun òru yìí àkọ́kọ́ ẹ̀ ni pé anábìyà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe àkólé kan rẹ̀ anábì kakú púpọ̀ jù ó yanná fìlà lóru títí ẹsẹ̀ rẹ̀ wú ẹsẹ̀ rẹ̀ wú títí ìyàwó rẹ̀ Aisha fi wọ́n sọ pé àà ah, ah, títí ẹsẹ̀ fi wú báyìí anábì sọ fún sallallahu alayhi wa sallam à ah, lóòótọ́ ni pọ́lọ́hun ti forí ẹ̀ṣẹ̀ tóun ti ṣẹ̀ fi jìun ó sì forí èyí tóun ò tíṣẹ̀ tóun fẹ́ wá ṣẹ̀ fi jìun ó forí gbogbo ẹ̀ fi jìun yányàn àmọ́ tóun ti bọ́lọ́hun ti kọ́ pálí jẹ́nà lòun lọ nì afala akuna abdan shakura ṣóhun ò ní jẹ́rú tí ó máa dúpẹ́ fọ́lọ́hun ní gbogbo ìgbà ni lẹ́ni pé ìmọ̀ àyàn náà fìlà lóru ni ṣókànlélà a fi ń dúpẹ́ fọ́lọ́hun ni inú ládá tá a fẹ́ gbà ń bẹ̀ àgbàládá ẹni tí ń dúpẹ́ ẹ̀rí inú àgbàládá ẹni tí ń tọrọ tí ń wá foríjì a wà foríjì látara rẹ̀ a rí ọpẹ́ látara rẹ̀ a rí àforíjì látara rẹ̀ a rí àfọmọ́ ọlọ́run látara rẹ̀ irun àjíorú irun tó pàtàkì gan ni tó sì dáa jù tó yẹ kẹ́ ẹ̀ máa ṣe náfílà tá a sọ yìí bákan náà wọ́n ní kìyàmù lẹ́yìn min a'dham asbab dukhul janna kìyàmù lẹ́yìn ni máa kírun kìyàmù lẹ́yìn tá a sọ yìí ó wà nínú ohun tí ó ṣe òkùnfà ìwà aljanna fún yàn ẹ̀rí ohun tó lè mú yàn wà aljanna torí pé ládàá tá a bá rí kó jọ láàfi rí yọnu ọlọ́run látara yọnu ọlọ́run láàfi di ọmọ aljanna ẹ̀rí látara ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ìbáàdà tá ń ṣe nì iṣẹ́ olóore tí sì fi ń dáa jù ìbádà tí fi ń dáa jù lẹ́yìn irun ọ̀rọ̀ yàn òun náà ni kìyàmù léèlì kájìdé lóru kàyìn náfìlà nítorí pé irun òru yìí náà òun ni ó ṣe kíni yóò gbé wa ga yóò gbé ipò wa ga yóò gbé iṣẹ́ wa ga yóò fún wa ní point tó pọ̀ níwájú ọlọ́run yóò fún wa ní point tó pọ̀ níwájú ọlọ́run ẹ̀rí bákan náà lára àǹfààní tí ń bẹ fún òun náà ni pé àwọn tí wọ́n ń ṣọ́ ìrun òru tí wọ́n ń kí gbogbo ìgbà àwọn náà ni ọmọ sínú àwọn olùṣe dáadáa mustahikuna bi rahmatillah àwọn ni wọ́n ní ẹ̀tọ́ sí àánú ọlọ́run torí pé wọ́n ń jí lóru wọ́n yàn náfìlà fọlọ́run wọ́n ń bẹ ọlọ́run wọ́n ń fèyí náà fi kún àwọn nàwáfìlù tọ̀sán àti ìwọ̀n ọ̀rọ̀ yàn tí wọ́n kí lọ́sàn gbélé náà ń lọ sí àyè kan náà wọ́n fi ń gba ọ̀pọ̀lọpọ̀ ládá níwájú ọlọ́run àti pé àwọn ilé ìlọ́run ròyìn wọn wípé walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ah, ọlọ́run fi gbólóhùn yìí fi yìn wọn àwọn ẹni tó yá sí pé wọ́n a máa ṣe kíní wọ́n a máa sù wọ́n a sì máa dìde lóru wọ́n a máa dìde lóru fọ́lọ́hun sujadan wa qiyama wọ́n a sì máa tún wọ́n máa yan náfìlà wọ́n a sì máa forí kanlẹ̀ fọ́lọ́hun lóru ní gbogbo ìgbà ẹ̀rí nítorí bẹ́ẹ̀ ká máa yan náfìlà wí ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lára ohun tó ń bẹ fún qiyamul layl àǹfààní tí ń bẹ fún ni pé a sọ fúnra wa lẹ́ẹ̀kan yìí pé yóò máa ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa mukaffir sayyi'ati wàmúnà hàtòlì àfẹ́m yóò máa léèyàn sákò níbi ẹ̀ṣẹ̀ èèyàn ní máa sábà kó sínú ẹ̀ṣẹ̀ púpọ̀ jù ẹ̀rí béèyàn bá ń kó sínú ẹ̀ṣẹ̀ jù kó wo ìbádà rẹ̀ ìbádà rẹ̀ ti fẹ́lẹ́ ìjọsìn rẹ̀ ò tún wà dáadáa mọ́ èèyàn yóò máa tarí yàn lọ sínú ẹ̀ṣẹ̀ púpọ̀ jù àmọ́ téèyàn bá ní ìbádà dáadáa tíjọsìn bá wà dáadáa ẹ̀ṣẹ̀ náà máa ń dínkù lára ìbádà tá mọ̀ pé bádà yẹn wà dáadáa òun ni kẹ́ ẹ̀ jí lóru kẹ́ ẹ̀ máa yẹn náfìlà náfìlà tá à ń sọ yìí kẹ́ ẹ̀ yẹn lóru ìfi ń dáa jùlọ yóò máa ṣe àforíjì fúnni níbi ẹ̀ṣẹ̀ yóò máa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ nígbà tí ẹ máa ń ṣe kíni tẹ́ ẹ bá ń jí tẹ́ ẹ bá yan náfìlà ní ní òru bákan náà lára àǹfààní títún bẹ fún náà ni pé sharaful mu'min kiyamu layl iyì àti àpọ́nlé tí ń jẹ́ tọmọ mùmí ní òdodo òun náà ni kí mùmí ní jí lóru kó yan náfìlà lóru kó béèrè ohun tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run lóru ẹ̀rí lára àǹfààní tí mẹ́fún kiyamu layl ìmọ̀ ìdúró mọ̀ yan náfìlà ni pé kiyamu layl yughbat alayhi sahibuhu ẹni tí bá ń ṣe kíni tí bá ń jí lóru tí bá ń jí lóru wọ́n mọ̀ jowú ẹ̀ àwọn ará yóò mọ̀ jowú ẹ̀ nígbà tí bá ń jí lóru làzimi thawabihi nítorí ládàtí tóbi tí ń bẹ fún ìmọ̀ jí lóru yìí fọwọ́ khairu mina dúníyà wa man fiha ìjí lóru náà fílà rí wọ́n ní olóore ju gbogbo ohun tí ń bẹ láyé lọ ju ayé lọ àti gbogbo ohun tí ń bẹ nú ayé náà lọ olóore jù ó ní ọ̀pọ̀lọpọ̀ ládàá lọ ẹni tí ń jí lóru ó ní ọ̀pọ̀lọpọ̀ ọlá dájẹ́ ní tó lówó tí náwó rẹ̀ sí bí ibòmí àbẹ́ni tó ní kíní kan tó lọ́lá kan tó ní kankan kéèyàn jí lóru yìí ti pọ̀ kọjá bẹ́ẹ̀ ó pọ̀ kọjá bẹ́ẹ̀ kọ́lọ́n kó dákun ọlọ́run mọ́sá sí wa ní ọlọ́rọ̀ kó sì wá lẹ́ni tí ó máa ṣe ìbádà tí ó máa lọ́run ní gbogbo ìgbà gbogbo àsìkò tí sì máa sin ọlọ́run nítorí pé anábíà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sọ fún pé bó bá di ọwọ́ ìdá kan nínú ìdá mẹ́ta òru ọlọ́run a máa sọ̀kalẹ̀ sórí sánmọ̀lé ayé yóò máa wá bè lọ́dọ̀ àwọn dábẹ̀ láyé wípé talẹ́ náà nu wa ti ń béèrè àforíjì kóhun fún láforíjì talẹ́ni tó nífẹ̀ẹ́ tí ń béèrè àrísìkí kóhun fún lárísìkí talẹ́ni tó ní di àlàáfíà kóhun fún láàáfíà talẹ́ni tó ní di ọlá kóhun da lọ́lá ọlọ́run a máa béèrè bẹ́ẹ̀ kì bá dáa jù kọ́lọ́run bá ẹ sí ojú fòun gbà náà kó máa yan náà fìlà tá à ń sọ yìí ẹ̀rí kọmọ̀rin fìlà tà ń sọ yìí àríkanú àwọn àtà nípa níbi àlàyé tí àwọn àfà ṣe nípa lórí pé inú ilé tí bá ti yan náà fìlà tí ó ń jẹ́ṣẹ́ kìyàmù léèlì ń bẹ̀ wọ́n ní ìmọ́lẹ̀ àmọ́ tàn kó ń bẹ̀ lọ sánmà ní ìmọ́lẹ̀ gbòò látara pé olúwa rẹ̀ ń ṣe kìyàmù léèlì ń bẹ̀ ìmọ́lẹ̀ ń tàn kó ń bẹ̀ ká máa sọ̀rọ̀ gangan tó ń ṣe ó rí ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ ní ara ara rẹ̀ pé masha Allah ó ní sínú òkùnkùn inú mọ́lẹ̀ ló máa bẹ̀ kọlọ́mù mọ́sàsíwálẹ̀ ní ìmọ́lẹ̀ ọlọ́mù ní òkùnkùn. kayfa kayfiyatu qiyamul layl irú òru yìí báwo la máa wá yàn gbà báwo la máa kírun náà gbà kìyàmù layl bi sọláàt yustahabu an tubda sọláàt kìyàmù layl <clears throat> bi rak'atayni khafifayni aw khafifatayni èèyàn wọ́n ní anífẹ̀ẹ́ sí pé ká bẹ̀rẹ̀ irun òru yìí pẹ̀lú náfìlà tó fúyẹ́ méjì náfìlà tó fúyẹ́ méjì ká fi bẹ̀rẹ̀ irun òru yìí láti máa kí lọ nígbà tí a bá kí náfìlà tó fúyẹ́ méjì àbí ń gbà mí a lè kí ní mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin àbí èyí tó dáa jù ní pé ká kí ní méjì méjì àsàlámà méjì àsàlámà méjì àsàlámà títí àmọ́ kí lọ bẹ́ẹ̀ ló dìwọ̀n ètè àbálágbára mọ́ láàfin kí ẹ̀rí táfẹ́ tí bá rí pé ilẹ̀ àsìkò tí wá ń lọ ilẹ̀ fẹ́ mọ́ àmọ́ wá ṣe kí ni o á kẹ ọ̀kan tí a ń pè ní wítìrì á sórí ẹ̀ irun tá a wí yìí o lè kí mẹ́ta o lè kí márùn-ún o lè kí méje o lè kí mẹ́sàn-án o lè kí mọ́kànlá o lè kí mẹ́tàlá kó sàti jẹ́ ohun tó jẹ́ kó jẹ́ àhádì tàbí kó jẹ́ fardí fardí fardí ni kó jẹ́ ẹ̀rí nísì kó má jẹ́ ohun kó má jẹ́ ohun tá a lè pín ká má gbàgbé pé a ní wítìrì tá a fi sórí ẹ̀ wítìrì bẹ tí a fi sórí ẹ̀ yìí ní fi ń dáa jùlọ kọ́lọ́n kó dákun ọlọ́mọṣà kó wa mọ̀ sí kọ́lọ́mọṣà dó ti ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí látàrí bẹ́ẹ̀ lára àǹfààní tó ń bẹ أن يقيم الليلة بذكر الله وتحميده وتسبيحه والصلاة على رسول الله صلى الله عليه وسلم وقراءة القرآن ومذاكرة أحاديث المصطفى عليه الصلاة والسلام فله ذلك ويحسب من الذاكرين ويؤجر على قيامه وذكره وقراءته أري nígbà tó yẹn fílà tó bù ṣe tó yẹn tó fẹ́ yẹn nínú fílà bù ọmọ ṣe azkar ọmọ ṣe àfọmọ́fọ́lọ́hun ọmọ ṣe alhamdulillah la ilaha illallah astaghfirullah subhanallah allahumma salli ala muhammadi wa ala ali muhammadi wa sallim gbogbo àwọn azkar tó bá ń ṣe bẹ́ẹ̀ nígbà tí ó náfìlà tán bó ṣe ó padà gba ọ̀pọ̀lọpọ̀ ládá lórí ẹ̀ ẹ̀rí bí a ti máa ń ṣe bá a ti máa ń kín òru náà ní àwọn ìfúnra wa yìí bákan náà afdol awqati kiyamu leil afdol awqati kiyamu leil àsìkò wo lọ́lá jù àsìkò tí fi ń lọ́lá ẹ̀rí Ni dáfilé kí irun òru wọ́n ní kìyàmù layl jaiz fi awwali layl wọ́n ní aṣẹ́lẹ́tọ̀ nígbà tá a ti kírun ṣáà ìtànbù ṣe àlèṣe kìyàmù layl àlèṣe kìyàmù layl falabas bihi àlèṣe bẹ́ẹ̀ lẹ́yìn ṣáà mubasharatan ó lè máa wá sọ́lá rẹ̀ lọ tó bá rọ ọlọ́run bẹ́ẹ̀ wà wásàtùhù a lè tún ṣe ní àárín kan bí aago kan òru bóyá o tètè sùn ni nígbà tó sùn lẹ́ẹ̀kan náà o tún jí ní nǹkan bí aago mọ́kànlá àbójílágo méjìlá àbójílágo kan òru o ti lè ṣe kìyàmù lẹ́yìn lágo kan òru ẹ̀rí wà áàkìrìhù wà áàkìrìhù ó lè tún ṣe ní ìparí ẹ̀ níparí ọwọ́ ìdájí nì ní nǹkan bí aago mẹ́ta àbọ̀ fíbọn náà kí bí aago mẹ́rin fílọ aago mẹ́rin àbọ̀ fílọ aago márùn-ún ó lè ṣe bẹ́ẹ̀ kódà ó lè ṣe láago márùn torí pé lásìkò tá a bá lọ yìí ìrun àṣùbà nì sọ̀látò khairu naum wọ́n máa pè ní nǹkan bí aago márùn kọjá vingt-cinq minutes ẹ̀rí aago márùn-ún kọjá vingt-cinq minutes wọ́n máa pè bẹ́ẹ̀ tó bá bá pẹ́ bẹ́ẹ̀ ní nǹkan bí aago márùn vẹ̀nsẹ́mì àbí aago márùn tán ní àwọn ààyè míì ìdàn àǹfààní sọ fún yín pé o lè ṣe kìyàmù lẹ́ẹ̀lì di nǹkan bíi aago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá àbí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò mọ̀ wá kù bí ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fi pe eh, sọ̀látò khairu minan naum ibẹ̀ ni àsìkò náà tán sí ibẹ̀ ló mọ sí ibi tó ti dádúró náà nù ni ìtàn látàrí bẹ́ẹ̀ ni pé ìwọ tó ò lè jí òòyàn ní òru òòyàn lẹ́yìn ìṣáyìí mubasharatan òòsì yàn Ni àjìn òru ọ̀dà ó wa sùn náà títí orun wá mú ọ lọ bá tó kan bí aago mẹ́rin òdìdí lẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa yàn ọ̀dà ó tó bí aago mẹ́rin àbọ̀ bẹ̀rẹ̀ sí máa yàn ọ̀dà ó wá rí ṣe yányán wọ́n pè irun àkọ́kọ́ tá a mọ̀ sí irun aago márùn-ún tí wọ́n pè ní ó lè dé kó sáré yàn tó bá ti sáré ṣàlọ̀ láńbẹ̀ ó lè jẹ́ méjì péré lórí ṣe ni wọ́n ó sì ká sínú ẹ̀ fún ọba kan náà ẹ̀rí torí pé lẹ́yìn aago márùn-ún yẹn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wà lẹ̀ fún ọ aago márùn-ún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kún lẹ̀ fún ọ tó fi lè kírun àjìnrú wọn kà á sínú òrùn òru ni ó kà á sí fún ọ. dẹ̀ látàrí bẹ́ẹ̀ ẹja gbìyànjú kárí pé à ń kí ìrun tá a mọ̀ sí ìrun òru tá a mọ̀ sí kìyàmù lẹ́yìn kí ọlọ́run kó dákun ọlọ́run máa fún ẹnìkọ̀ọ̀kan wa. anábìyà Muhammad ní ahabu salam ó ní ìrun tí fi ń nọ́lá jù ẹ̀rí òun náà ni irun tí anabi dawud akibi ti ń kí wàhábù suyamu ilallahi suyamu dawud alayhi salam eh, àwẹ̀ tí fúnra náà pé bí anabi dawud ṣe gbàwẹ̀ onífi ń dáa ju wa kana yanamu nisfal layl yanamu nisfa anabi eh, dawud a máa fi ìdá eh, kan nínú dawud ló máa fi sùn yóò máa fi orí ìdá kan bẹ́ẹ̀ yóò máa fi ṣe kíni yóò máa fi yànnà fìlà nígbà tí kíni fi ń dáa tó bẹ́ẹ̀ káwa náà ká gbégbé sẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi dawud alayhi salatu wa a máa gbàwẹ̀ lẹ́ni a máa tún lọ́la a máa gba àwẹ̀ lẹ́nìí a máa tún lọ́la ẹ̀rí bí ti máa ń gba àwẹ̀ náà nù ní. ìtàn àwọn ìṣesí ni ó yẹ kí àwa náà ká gbìyànjú láti tẹ̀lé àwọn ọ̀nà bẹ́ẹ̀ kí ọlọ́run kó dákun ọlọ́mọṣà kún ẹnì kọ̀ọ̀kan wa. ẹ wá rí irun sọ̀látù lẹ́yìn ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn wọn ni súnà tún mu àkádà ẹnu àwọn àfa kò sí lórí ẹ̀ pé súnà kan ni ìlànà anábìwá Muhammad ni sallallahu alayhi wa sallam tá a kàn nípa tí bá ní a kàn nípa nàmbà pé afẹ́ ni ká ṣe ká ṣe lẹ́yìn súnà muakkada á wá pàdé ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan náà lẹ́yìn súnà muakkada lẹ́yìn súnà tá a kàn nípa nì ọ̀rọ̀ yẹn ló kàn lẹ́yìn tiẹ̀ náà sọ wípé irun tí fi ń nọ́lá jù lẹ́yìn irú ọ̀rọ̀ yẹn òun náà ni qiyamul layl náà ni qiyamul layl ìdàn kí ni fi ń dáa tó ju pé ká ṣe kí ni lọ ká gbìyànjú láti máa kí irun òru láti máa yanáfílà òru òun ló fi ń dáa jù lọ kí ọlọ́run kó dákun ọlọ́run mọ́sá kọ́ ẹnì kọ̀ọ̀kan wa máa ṣe ọlọ́run nílé pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní yá ayyuhal muzammil kumi layla kumi layla amrun ẹ̀rín kan nísìn kumi layla illa qalila ó ní ìrẹ́ anabi anabi ló sọ bẹ́ẹ̀ fún nìyẹn o ẹ wo anabi tó ti rí ọ̀pọ̀lọpọ̀ kẹ́lọ́dọ̀ ọlọ́run kí tó ń rí tí kẹrẹ ò dúró ń gbà kan rí òun gangan lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún bèlèǹtà àwa èèyàn tí ẹ̀ṣẹ̀ ti wá pọ̀ rẹpẹtẹ tí ò ló èyí tí náà ò ní tọjú ọ̀nà bẹ́ẹ̀ tá a fi rí àforíjì bí ẹ̀ṣẹ̀ wa èyí tí tá a fi ń tọ ojú ọ̀nà bẹ́ẹ̀ tá a fi dé sípò tó tá a fi dé sípò tó ganwájú ọlọ́run nígbà tí ọlọ́run sọ fún ànábì muhammad sọ àṣálàm ó ní ya ayyuhal muzammil qumi layla illa qalila gbìyànjú kó máa dìde lóru kó máa yan náfìlà lóru ẹ̀rí àsìkò díẹ̀ ni kó máa fi sùn lóru ó sọ bẹ́ẹ̀ fún anabiwa muhammad sallallahu alaihi wasallam ní sọ fún mi pé ìmọ̀ jí lóru yìí pé sunna tún mu akada wọn ni wà kìyàmù layl sunna mu'akkada bil kitabi wa sunna wa ijma'il umma wa ijma'il umma idan gbogbo àwọn àfáà ni wọ́n fẹnu kò sórí ẹ̀ pé ká máa jí lóru n tó ṣe pàtàkì ni ká máa jí lóru ẹ̀rí naam lára àwọn àǹfààní tí ń bẹ fún níbi máa jí ala sudkil muslim ń tọ́ka sí ìjẹ́ òdodo ìhùwà òótọ́ ọmọ ìdé ènìyàn ni nígbà tí yẹn bá ń jírò tó bá yẹn náà fìlà wọ́n sì ní sọ́látù kìyàmù lẹ́yìn tẹ̀sídù mí nà ṣáàtìl muslim yóò máa lékún ẹ̀yìn ìdárayá ọmọ ìdé ènìyàn nígbà tí yẹn bá ti ń jírò tó bá yẹn náà fìlà ni ẹ̀rí bákan látara bẹ́ẹ̀ kájílóru yìí ó ṣe pàtàkì ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ṣùgbọ́n àsìkò gbà wá níbí à ń lọ àtúnbọ̀ wá kọ́lọ́nkódàkùn ọlọ́mọṣẹ́ àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa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 ìmọ̀ jíláàjì òru láti máa yan náfìlà iṣẹ́ yìí kìí ṣe iṣẹ́ àwọn àfáà nìkan àtẹni tó kéwú àtẹni tí ò kéwú gbogbo wa náà la lè ṣe ọkùnrin ó máa ṣe bẹ́ẹ̀ lóbìnrin ó máa ṣe ọkọ ó máa ṣe náfìlà òru ìyàwó náà ó sì máa ṣe náfìlà òru àwọn ọmọ àwọn náà ó máa ṣe náfìlà òru tá a fi ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà máa jí àwọn ìyàwó ẹ̀ lóru pé ẹ dìde ẹ náfìlà fọ́lọ́hun lóru ìtàn gbogbo wa ó yẹ kí a máa jí ń lé ni ká máa jí lé láti máa yànnà fìlà fún ọlọ́run láti máa yànnà fìlà lọ́gànjọ́ òru láti máa fi bẹ ọlọ́run láti máa béèrè ohun tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run oore táyé àti di oore talkiyama torí pé àjì òru àdúrà máa sábà gbà nítorí ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn àsìkò tó mú fún wa pé àdúrà máa gbà ń bẹ̀ òun náà ni thuluthil eh, layl eh, thuluthil akhir mina al-layl ìdá kanú ìdá mẹ́ta ti àjì òru ni nígbà tí ọba ti ń lọ́wọ́ bí ilẹ̀ fẹ́ lọ mọ́ díẹ̀ níkan bí aago mẹ́ta mẹ́ta àbọ̀ mẹ́rin mẹ́rin àbọ̀ dín márùn-ún ni àsìkò gbígbàdúrà ni ká jí ń bẹ̀ ká yànnà fílà ká ṣàdúrà àwọn tí fi ń dáa jùlọ ni. ẹ wá rí ìjíròrò yìí ó ní àwọn okùnfà tó lè máa múyàn jí lóru orí ẹ̀ la fẹ́ lọ kí ni ohun tó lè ràn wá lọ́wọ́ tá a fi máa jí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní fẹ́ máa jí lóru tí wọn ò sì jí lóru náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ máa jí ṣùgbọ́n wọn ò jí lóru láti yànnà fílà ìmọ̀ ń dún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ́pọ̀lọpọ̀ ọgbà pé èyí ti rí tá a jí lóru ká yànnà ẹ̀dẹ́kun ẹ jẹ́ á ṣe ìrànlọ́wọ́ díẹ̀ fúnra wa lórí àwọn táwọn àfa kàkalẹ̀ fún wa pé ihun tó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ tẹ́ni tí ń jí lóru tí ó fi máa jí lóru alákọ̀ọ́kọ́ ẹni pé ó yẹ ká pèsè ibi tá a ti yẹn náà fìlà náà kalẹ̀ ká tó sùn lẹ́yìn ìgbà tá a bá ti dà níyàn wípé a fẹ́ jí lóru àníyàn làkọ́kọ́ ń bẹ yóò máa bẹ́lẹ́mi wa yóò sì máa jí wá lẹ́mìí wípé àrí mo fẹ́ jíròrò fi yaná fílà ìmọ̀ bira mi léèrè ń pé ibo ní ti yaná fílà náà gbà tí mo bá jí lóru èyí ń ní sùhálùn isal nafsak bèrè lọ́dọ̀ ara rẹ bẹ́ẹ̀ ìtàn tó bá ti láyè pé ibi báyìí ni mo ti fẹ́ yẹn náfìlà náà lóru naam ó wá ti pèsè àyè kan kalẹ̀ ìdélẹ̀ kó pèsè àyè tó fẹ́ mọ yẹn náfìlà lóru pèsè ẹ̀ kalẹ̀ nítorí pé béèyàn ò bá sáyè tẹ́yìn ó ti mọ kírun yẹn ìrẹ̀wẹ̀sì ó máa múyàn èèyàn ò ń lè dé lóru pòun fẹ́ lọ kírun yàrá kan lẹ fẹ́ gbé kalẹ̀ ni pálọ̀ kan lẹ fẹ́ gbé kalẹ̀ ni àyè kan nu vèrèndà yìí ni lẹ́yìn ìkíní kan ni gbogbo ẹ̀ ẹ ti ṣètò ẹ̀ kalẹ̀ ẹni tẹ́ fẹ́ fi kírun ni àgé àlọ́lá tẹ́ fẹ́ fi ṣàlọ́lá omi tẹ́ fẹ́ fi ṣàlọ̀ àlá gbogbo ẹ̀ yóò ti wà lérí ọwọ́ lọ́dọ̀ yín tẹ́ ẹ bá ti jàǹhánzà yé nìkalẹ̀ ẹ rí i pé yóò lè rọ̀ yín lọ́rùn láti dìde pé ẹ fẹ́ lọ ṣe àmọ́ tẹ̀yìn ò bá sí ń bẹ̀ títí kan aṣọ tẹ́ ẹ fẹ́ wọ̀ tẹ́ ẹ fi kírun ni ó gbọ́dọ̀ ti wà nílẹ̀ ń bẹ̀ fún yín ìwé làkọ́kọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan tó lè tàyàn jí ń bẹ̀ tó lè tàwájí tá a fi jí lóru náà àsìkò tá a fẹ́ jí ó yẹ ká jàǹhánzà agogo kan sílẹ̀ tí ó jí wa ni mùnà bẹ̀ aago tí máa ń jiyàn nínú àwọn sàáàtì ẹ̀rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn pé a lè dájí fúnra wa a ti sẹ́ẹ̀tì aago wa pé aago báyìí la fẹ́ dìde a mú lókùnkún dùn pé aláàfẹ́ yẹn náà fìlà òru àfẹ́jì yẹn náà fìlà òru ẹ̀rí inú àwọn ẹ̀kọ́ inú tó lè mú ajé lónìí pé wọ́n ní man arada kiyam al-layl fa alayhi an la yukthira a gbọ́dọ̀ jẹun kó pọ̀ a sì gbọ́dọ̀ mumi kó pọ̀ wala yut'ibu a'da'ahu fi an kò gbọ́dọ̀ ṣiṣẹ́ àṣegan láṣe jù lọ́sàn-án kó ti wá afẹ́bílì gbogbo ohun tí ń jẹ́ oríkèéríkèé ara rẹ̀ kí oríkèéríkèé ara kó ti wá rẹ̀ jù bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ àṣelékè lọ́sàn-án tó ti wá rẹ̀ kọjá tó bá sùn lóru yóò sùn bẹ́ẹ̀ ni kò ní kò ní ráì jí lóru. ẹ̀rí wàlẹ̀ yá màṣúyà àgbọ̀dọ̀ jẹ́ni tí ó mọ kó sínú ẹ̀ṣẹ̀ ẹ̀rí torí pé ẹ̀ṣẹ̀ pàápàá bẹnu tó lè kọ dí èèyàn níbi ìmọ̀ jí lóru wàhálẹ́hìn àyẹ̀sítẹ̀yìnù bìlkọ̀ ìlú la lìyàtàkà wàá yẹtàkọ́wá àléyìí ó dandan ni pé kó ṣe kí ni o kó máa gbìyànjú máa sun oorun oorun tá a pè ní kọ ìlú là ó lè sun kọ́bùlà zuhuri ó sì lè sun báàdà zuhuri ó lè sun ká tó kírun eh, ohun tá a mọ̀ sí irun àyílà ó sì lè sun lẹ́yìn ìgbà tó bá kírun àyílà tán bó ṣe ó sun oorun díẹ̀ kára tún gbéṣẹ́ kára rẹ̀ tún yá sí nítorí kí ni kó o lè ráyè jí lóru kó o tètè lè ráyè sùn lóru kó o sì mo sọ nípìnlẹ̀ lẹ́ẹ̀kan pé sídìkù níyà ká tọ́jú àníyàn wa wàlà azimu alalkiyam ká sì ní ìpín pé àní mo fẹ́ jí lórúṣẹ́ ẹ̀ wa mujahadatu nafsi fi dhalik ká bá ẹ̀mí wa jagun lórí pé ẹ̀mí yìí má kó rẹ̀wẹ̀sùn bá mi mo fẹ́ jí lóru mo fẹ́ sin lọ́hùn lóru kó wà lẹ́mí wa bẹ́ẹ̀ torí pé níyà dáadáa yìí òun lè mú wa ṣe kíni ló lè mú wa jí ní òru ẹgbọ́n tí ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òní walladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lamal muhsinin ẹ̀rí gbogbo olùgbìyànjú láyé àwọn tó bá ṣe gbìyànjú lórí nǹkan tí wọ́n ṣe akitiyan lórí nǹkan ah ọlọ́run wọn fọ̀nà mọ̀ wọ́n àmọ́ ẹni tó jòkó sílẹ̀ jẹbẹtẹ tí ò tiẹ̀ múra tí ò gbọ́nra di pé òun fẹ́ jí lóru kò lè rí ṣe ẹ̀rí afátọ̀hún ó ní ya rijalal layli jiddu rubba da'in la yuraddu ma yakumul layla illa man lahu azmun wa jiddu wọ́n ní ẹ̀ẹ̀kan òun ò lè dìde lóru o àyàfẹ́ni tó bá ti mu ní kúkúdù tó sì ṣe ládéhùn pé àlóhùn fẹ́ jí lóru tó sì lé mọ́ dáadáa ni ó fi jí lóru bákan náà lára ohun tó lè mú wa jí lóru táàfin náà fìlà yìí òun náà ni atẹ̀bùkírì bin nawm ká tètè máa sùn nílé wa wàtàǹtì asbabal istiqaz a máa tètè sùn lóru nílé wa a sì máa múra ìmúra ohun tó lè mú wa ṣe kíni tó lè mú wa tètè jí lóru a máa múra bẹ́ẹ̀ ẹ̀rí náà láfi ṣe kíni láfi kíni ìṣe nítorí wọ́n ní wọ́n sọ fún ilé kan pé anabi dahuda aleyhi salatu wasalam ìdákanú dákan nínú òru ní fi máa sùn mọ́ fi ìdákan tó kù fi yẹn náfìlà àbí nígbà mi yóò mu thulutu yóò fi yẹn náfìlà ẹni ìdákanú dámẹ́ta yóò fi yẹn náfìlà ìgbà mi ó lè mú sudusu láti fi sùn yóò kó gbogbo ìtókù yóò fi yẹn náfìlà bẹ́ẹ̀ náà làwẹ̀ rẹ̀ ìdàn ní ti máa ń múra láti kó tó di pé ó dùbúlẹ̀ lálẹ́ ní máa ń wò sọ́kàn bẹ́ẹ̀ ẹ jẹ́ náà ká ṣe kíni ká rò kó di pé a dùbúlẹ̀ ní ọwọ́ àṣálẹ́ ó fi dáa jùlọ bákan lára ohun tí wọ́n tó kọ́ wa ní pé wọ́n ní ihun tó lè máa mú wa jí lóru bákan náà òun náà ni alwudu kọ́bìlà náà ká ṣe àlùwàlá ká tó sùn ká ṣe àlùwàlá kó di pé a sùn kọ́bìlà náà wal muhafadhatu ala adhkar náà ká sì ṣe àwọn adhkaru tá a fẹ́ fi sùn ní káka àwọn adhkaru tá a máa fi sùn ní káka ẹ̀rí ayatul kursi káke kul huwallahu ma'awuzataini ká ké gbogbo kúlú àwọn bẹbí náà sùpùrọ̀bì falak ká ké àwọn azikaru la ilaha illallah wa adawula sharika la lawul mulku wala alhamdu wa wala kulli shay gbogbo àwọn tí ń jẹ́ azikaru tá a fi mọ́ ń sùn ni ká gbìyànjú ká ṣe é kó di pé adùbúlẹ̀ ẹ̀rí tá a bá lè ṣe bẹ́ẹ̀ masha allah pẹ̀lú ògo ọlọ́run á sì kíni á lè jí ní òru láti ṣe àlùalá bákan náà lára àwọn tí a tún ṣàkíyèsí nígbà tí ó tó lè tètè mú wa jí lóru tá a fi ṣe àlùalá òun náà ni kíni òun náà ni kí a ṣe díkìrù indal intibah nígbà tá a bá jí lẹ́nu oorun tá a bá jí lẹ́nu oorun ká ṣe zikiru ká ṣe àwọn àdìkárò tí a máa ń ṣe nígbà tí èèyàn bá jí lẹ́nu oorun la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wala alhamdu wa wala kulli shay'in qadir gbogbo àdìkiri ni subhanallah walhamdulillah wala ilaha illallah akbar wala hawla wala quwwata illa billahi ilalul azim allahumma gfirli ẹ̀yọ́ mọ̀ ṣàdúrà bẹ́ẹ̀ áwò tẹ́tùn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà mi tọ́ ọmọ nígbà tó yípo lẹ́ẹ̀kan náà bó ti ṣe náà nìyí tó bá ṣe bẹ́ẹ̀ ó lè ráǹfààní àti dìde láti lọ ṣe kíni láti lọ bẹ̀rẹ̀ sí máa kí irun òru yìí lọ. bákan náà almubadara ila dhikrillah azza wa jalla hina al-istiqad wa ta'assi wa ta'assi bihi sallallahu alayhi wa sallam fi hayhati an-nawm. nígbà tí èèyàn bá parada lẹ́nu oorun èèyàn tún ṣe àwọn àdíkiri bẹ́ẹ̀ náà kó di pé èèyàn jí tán yányán tó lè fi lọ síbi tí ó ti lọ múra láti lọ ṣe àlọ́ láti òfin kírun gbogbo àwọn ìṣesí yìí ó wà nínú tí ó lè mú wa tí a fi àbígbàtà jí alhamdulillahi alladhi ahyana badama amatana wa ilayhi nushur gbogbo àdúrà yìí ní tabaka nígbàtà wájí lẹ́ẹ̀kan náà yóò fún wa ní àǹfààní láti ṣe kíni láti lọ láti lọ gbé àgé àlọ́lọ́ láti lọ kírun allahumma bismika amutu ahya àwọn àdúrà tá a kà nígbà tá a fẹ́ sùn gbogbo eléyìí náà alhamdulilayi gbogbo àwọn àdúrà ni a rí pé a ka àwọn àdúrà yìí èyí náà bẹ̀rù tó lè jẹ́ kí ara wa yá àmọ́ tá a bá fẹnu kan àwọn àdìkárù yìí ìgbà tá a jí orú òtún mú wa lọ nítorí pé ṣèitán káìm ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa yóò ṣe kíni ó lè tún kú wa lóru tá a fi sunrun lọ lẹ́ẹ̀kan náà tá bá ti pé àwọn orúkọ ọlọ́run tá a ṣe àwọn àdìkárù yìí yẹfirù anna ṣèitán ẹ rí i pé ṣèitán yóò sá lọ lẹ́ẹ̀kan náà a lè rí àǹfààní láti dìde tá a ṣe náfìlà tí a ní àǹfààní àti lè ṣe kí ọlọ́run kó dàkún ọlọ́run kó gbà fún ẹnì kọ̀ọ̀kan wa lára àwọn tí ó tún lè mú wa jí ní òru náà ni pé alitija alasaki alasakil ayman ká fi ẹpẹ́ ọ̀tún wa ká fi lélẹ̀ nígbà tí a bá fẹ́ sùn ọwọ́ ọ̀tún ni ká fi ní ká sùn sí ká mọ́ sùn sí ọwọ́ òsì pé tá a bá sùn sọ́wọ́ òsì ṣètọ́ ní tirẹ̀ gbà wá lágbe rẹ̀ tí ó jẹ́ kó náà máa dùn yóò máa dùn tá kọjá àsìkò tó ti yẹ kí ayànná fìlà òru àmọ́ tá a bá fi apá ọ̀tún wa fi lélẹ̀ á jí ní dèdè àsìkò tí a lérò pa àfẹ́ jí tá a sì fi sẹ́mi bẹ̀ àsìkò náà ni a jí láfi lè rí àǹfààní àti kírun irun àjí òru bákan náà tarkul ma'asi wal atham ìfi ẹ̀ṣẹ̀ lẹ̀ ká má gba ẹ̀ṣẹ̀ mọ́ torí pé ẹ̀ṣẹ̀ a máa mú ni kó rẹ̀wẹ̀sùn níbi iṣẹ́ ọlọ́run gẹ́bí ani thauban àdísì tí thauban gbà wà radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam la yazidu fil umri illa al birru wọ́n ní ohun tí ó máa lé ọjọ́ orí èèyàn ga téèyàn ẹ̀mí rẹ̀ ó fi gùn láyé al birru òun náà níṣẹ́ dáadáa ìṣe dáadáa ẹ̀rí wala yaruddu al qadara illa du'a kò sí ohun tó lè dá kádàrà burú padà kúrò lórí èèyàn tó ju àdúrà lọ àdúrà máa lé kádàrà burú kúrò lórí èèyàn kó lórí lórí èèyàn wa inna rajula la yuhramu rizqu bi dhanbi yusibuhu ẹ wá rí kájẹ kámu arísìkí ọmọ ìdè èèyàn yóò máa kó lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́yàn ń kó sí já sí ẹ̀ṣẹ̀ a máa dínà òre fún yàn kéèyàn sì jíròrò kúrò náfìlà ń bẹ nínú arzak ń bẹ nínú arísìkí inú ẹ̀ náà ní bẹ àmọ́ nígbà tẹ́ṣẹ̀ bá ti wá pọ̀ jù olúwa rẹ̀ ò ní ráyè ṣe kí ni kò ní ráyè fi yan náfìlà tí òru nítorí bẹ́ẹ̀ ẹja gbìyànjú ká fún ẹ̀ṣẹ̀ ká lè mọ iná fìlà lóru torí pé Al-Qur'an bá wa sọ pé wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasibu. ọlọ́run ní bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá sáfọ́ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run tó tẹ̀lé ohun tọ́lọ́run sọ fún wa ní ká ṣe tó wá jìnnà sí ohun tọ́lọ́run kọ̀ kalẹ̀ fún wa pé ká má ṣe tó jìnnà sí ni yaj'al lahu makhraja irúfẹ́ nígbà tó lérò pé òun fẹ́ náà fìlà òru ni yóò ṣe kíni yóò lè rí yan lópingbà tí ó bá ti bẹ̀rù ọlọ́run tó fi tọ́lọ́run fi ṣe ní gbogbo ìṣesí ẹ̀ látara bẹ́ẹ̀ ni pé ká gbìyànjú ká gbìyànjú láti dín ìwà ẹ̀ṣẹ̀ tá a fi dínkù tá a bójútó ìsinlọ́run àti ìbáàdà lọ́sàn-án wa àti ní òru wa tá a fi rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní látara ohun tí a fẹ́ ṣe. bákan náà àtàkọ́lùl àtàkọ́lùl minal akil wa shurbi ká ṣe oúnjẹ wa níbà ká ṣe oúnjẹ níbà ẹ̀rí torí pé anábìá Muhammad sọ àṣọlám ó kó wa ní ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ lára rẹ̀ ká ṣe oúnjẹ níbà wọ́n sì ní ká pín inú wa sí mẹ́ta nígbà tí a bá fẹ́ jẹun ìdá kan ń bẹ̀ a fi jẹun ìdá kan ń bẹ̀ a fi mumi ìdá kẹta tó kù a máa fi ihun fi mí àmọ́ ńgbà tó bá ti wá jẹun sí gbogbo ààyè náà tó o sì mú sí gbogbo ààyè náà ó wá ó wá wá sùn sílẹ̀ bàbá yìí lọ́kàn máa hanrun lásán ni àárẹ̀ wa mú ọ èyí ò ní jẹ́ kó o jí lóru ìdánìká ṣe ń jẹ náà ní fífúyẹ́ ká má jẹ ń jẹ gbùngbùn báyìí tí ó máa kọjú wa níbi ìjí lóru bákan náà lára àwọn tí a tún ṣe tá a fi máa jílòrò láti yẹn fílà yìí òun náà ni an yakuna humul akhirah hamul akhirati huwa al-ghalib ala qalbina ká sí pé ohun tá a fi sínú ẹ̀mí wa láyé òun náà ni alkiyama tá ń lọ náà ni ẹja máa lé jù àmọ́ tá a bá ń lé ayé yìí tá a fẹ́ gba bí kọjá lọ alkiyama tá a bá ń lé ayé nìkan a ní ṣe kí ni o a ní lè jílòrò a máa rántí pé ìjílòrò yìí ládàá tá ń gbó ń bẹ̀ ládàá ohun tá à ń wá ń bẹ̀ gan ni pé báwo la ṣe gbà di ọmọ àlùjànnà òun náà ni ohun tí à ń wá ń bẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ á gbìyànjú kárí pé àfisẹ́mi jù àfikínisẹ́mi alkiyama tá ń lọ ní ká kó wà ní ẹ̀mí wa jù bákan náà àtàfàkùrù fi ahwalil akhirah máa qasrul amal ká máa wá ronú sí ọ̀rọ̀ ọ̀rọ̀ alkiyama òun ni ká kó wà lẹ́mí wa jù alikiyama ni kó wà lẹ́mìí wa ká máa ronú sí ní gbogbo àwọn ahwal ìṣesí tí ń bẹ alikiyama àwọn dàmúdàbò tí ń bẹ alikiyama lọ́jọ́ ọ̀gbìn alikiyama wàhálà tí ń bẹ ń bẹ ohun tí ó lè jẹ́ kí a mórí bọ́ ń bẹ náà ni àwọn náfìlà tí a ń sọ yìí náà ẹ̀rí tá a bá fi sọ́n pé ah wàhálà máa ń bẹ alikiyama o a lè mọ̀ yẹn náfìlà náà ní òru bákan náà ká padà níbi èrò gúngùn àwa náà afẹ́ dọ́là afẹ́ dọ́là afẹ́ dikòkò bàbá sásùn nílẹ̀ ayé tá a wà yìí afẹ́ dìgbà afẹ́ dàwọ̀ nì ẹ dákun ẹ má jẹ́ kí èrò yìí ní kó pọ̀ lẹ́mìí wa jù èrò ayé èrò alikiyama tá ń lọ nì ihun tí ń bẹ́ẹ̀nbẹ́ ní kẹ́kẹ́ fi sẹ́mi látara ohun tá a gbọ́nú alukurani èyí tá a gbọ́nú hadith anabi wa muhammad sọ asalam bí àwọn méjèèjì ti ròyìn alikiyama fún wa nì òun ni ká jẹ́ pàtàkì nínú ẹ̀mí wa jù èyí náà ló lè mú wa tá a fi ṣe kí ni o tá a fi bójú tó ìrun òru tá a fi máa kíní lóòrèkóòrè tá a sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ládá tí ń bẹ́ẹ̀ tá a máa rí gbà bákan lára ohun tí ó tún ṣe pàtàkì òun náà ni màrífàtò fọdùlù kìyàmù lẹ́yìn ká mọ ọ̀pọ̀lọpọ̀ àti àǹfààní àti ọlá tí ń bẹ fún ìrun òru yìí ìrun àjò òru yìí títí Ọlọ́run fi sọ fún anabi Muhammad sọ àṣàlám pé yá ayúwa muzammil kúmi lẹ́yìnlá ìlà kọ̀lìlà pé a ìrẹ ìrẹ anabi Muhammad sọ àṣàlám gbìyànjú ó ṣe kíni máa jí lóru kọ ọmọ yẹn náà fìlà lóru ọlọ́run sọ fún ànábì Muhammad sọ àṣàlám tọ́lọ́run fi wá sọ fún ànábì ni èyí ó dáa káwa náà máa ṣe ọlọ́run fi sọ fún anabi Muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ bá máa àǹfààní tí ń bẹ fún èèyàn ní fi irun àjìoru èèyàn ní fi ráre èèyàn ní fi pọlọ́tọ̀ èèyàn ní fi ṣeré èèyàn máa ṣe ní gbogbo àsìkò kásìkò lára àwọn tó tún lè mú bákan náà táàfin lè máa kírun àjì òru tá a sọ yìí òun náà ni kí ni o òun náà ni tahqiqi mahabbatillahi jalla wa òun náà ni ká ṣe kí ni kéèyàn ahabalukolu wabihi ẹ̀rí bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa dágbé yóò máa dágbé fúnra rẹ̀ láti máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà láti máa yànnà fílà láti máa bọ́lọ́run gbé ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ masha allah pẹ̀lú ògùn ọlọ́run irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bákan náà yóò ṣe kíni yóò lè máa jí lóru láti máa yànnà fílà kọ́lọ́n kó dákun ọlọ́mọṣà kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ìdílé látàrí bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tá a ti fẹ́ ṣe ń bẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ewu bá ti ka fúnra wa irú ni pé nígbà tó bá yẹn fìlà tán bù ṣe ó ṣe gbogbo agbára ó ṣe gbìyànjú ó máa ṣe adkar ó máa ṣe tìláwà ó máa ṣàdúrà ó máa bẹ lọ́hùn bẹ̀ ó tún máa ṣe dáadáa ó ṣiṣẹ́ olóore ń bẹ̀ kó o sì gbìyànjú kó o jí àwọn ará ilé rẹ kó o jíyàwó rẹ kó o jáwọn ọmọ rẹ kẹ ẹ máa jọ náfìlà lóru nífi ń dáa jùlọ ká sì gbìyànjú ká ṣe pé a ṣe mímọ́ nígbà tá a bá dé di irun tá ń lọ a ṣe mímọ́ láti jọ náfìlà má ṣe pé gbogbo àwọn nǹkan mí kùdìẹ̀kùdìẹ̀ kan ni ó máa dá wa dúró tá a fi ní fi ẹ̀mí síbi náfìlà náà dáadáa láti lè yan dáadáa tí Ọlọ́run fi wá tí ó gbà ní ọ̀dọ̀ wa kọ́lọ́n dákun ọlọ́mọṣà iṣẹ́ dáadáa ni iṣẹ́ tó láǹfààní ni ká ní tẹ̀síwájú lórí ẹ̀ ká máa tún ṣe fi kún un gbogbo àwa tá àti ìmọ̀ ṣe ẹ dákun ẹja bẹ̀rẹ̀ náfìlà àjìn òru ká máa yàn án asúnfúnra ń pé a lè yàn lẹ́yìn ìṣá ilẹ̀ kan náà a lè yàn láàrin òru a lè ní nǹkan bíi aago mẹ́rin àbágo mẹ́ta kò sásìkò tá a lè bákan náà a yan a fi ìdajì òru fi yàn án lékún lórí ìdajì òru ó lè má pé ìdajì òru ó lè jẹ́ wákàtí kan ó lè jẹ́ wákàtí méjì ó lè jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú kásàdì pé ajílóru tá a yàn náfìlà fọlọ́hún ní àníyàn dáadáa lóríire tá a fi ń wá ojú rí ọlọ́hun níhìn ayé àti ní ọ̀la kìyàmà ká sì kún fún àdúrà lẹ́yìn tó pọ̀ ń bẹ̀ ọlọ́hun kó dákun ọlọ́mọṣẹ́ àgbàdúrà ní kọ̀ọ̀kan wa ọlọ́lá ilẹ̀ àìlọ́lá ọlọ́túbi ọlọ́hun ọlájẹkùn sọ ọlọ́hun gbogbo yìí tí a rí ṣe yìí ọlọ́hun kó ṣe ní òkùnfọ́ ọlá fún wa níhìn ayé àti ní ọ̀la kìyàmà ọlọ́lá haúlẹ̀ wàlẹ́ àkúwọ́ta ilẹ̀ abilá ilẹ̀ atọ́rọ̀ fún àwọn afáwà lẹ́ẹ̀kan sí ọlọ́ba àṣàlékún dáadáa yín ọlọ́hun kó ṣàlékún dùnú yín oríire dákun má jẹ́ ó bàjẹ́ láyé láyé ọlọ́lá ilẹ̀ àìlọ́lá ọlọ́lá حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر